udhiko udhiko mọ̀rọ̀rọ̀ta sagabi ṣadidin mhm. kàdákà mọ̀rọ̀rọ̀ta maradi solidi yukadhibuhu ululi ilihadi daumaw wahum laamu kulaliyawomi laumaw. allahu akbar kabiro. udifa ilayi alikobun shani'a. كمجنون وألفاظ فظيعة أتدري أنه قد شج وجها وكسرت وكسرت الأسينة بعد منها وكسرت الأسنة بعض منها وكسرت الأسنة بعض منها وأنواع المصائب لا تعد أصابت سيد الرسل أسعد أسعد asọ́ba ti sa iye dọ́rùn sunlé asaado. tó àrùn yẹn ká kí n gbọ́. wà á ní wọ́n mọ̀sọ́ ibi ti. wà á ní wọ́n mọ̀sọ́ ibi látò àdó. asọ́ba ti. سيد الرسل أسعد أصابت سيد الرسل أسعد وأنواع المصائب لا تعد tù o. o ṣeun. àsọba ti sẹ́yìn yìí dárú sólì asáàdù o. àsọba ti sẹ́yìn yìí dárú sólì asáàdù. la in tusi al limabutuliya rasulu. na'am aṣadalẹ̀ ibùtílá ìfàmọ́ takulu eh. aṣadalẹ̀ ibùtílá ìfàmọ́ takulu yàqínà. mabitalallahu. mabitalallahu nabiya. wallahi. liyuku ziyahu fàlàtù ọ̀tìn gàbíyà lè yóò kú sí ìyàwó fàlàtù gàbíyà. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin wa salatu wa salamu ala ashrafil mursalin. محمد رسول الله صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين أدوكو فون أولوم الحمد لله أترى كي أتي جفون النبي محمد صلى الله عليه وسلم عليكم كي أولوم عليكم غيري أولوم داكم بوا النبي محمد صلى الله عليه وسلم وقوة وارا لي أون صحابة أولوم داكم بوا دافون آمين ولا لا إله إلا الله آمين ولا محمد رسول الله صلى الله عليه وسلم a kí àwọn òbí wa àwọn àlùfáà wa ọlọ́run dákun bá wa ṣe dáadáa fún wa ẹ̀san tí ó dá a láyé àti lọ́jọ́ gbé dàl kìyàmù ọlọ́run dákun bá wa san wọ́n ọ̀làdá hàwùlà wà láàkú wájá gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá láyè káyè tí ó ká ẹnì yín mọ́ ọlọ́run dákun bá wà pẹ̀lú yín o. àmín ya Allah. ojú tẹ fi ń wò wá ọlọ́run ò ní jẹ́ kó fọ́ láíláí. àmín. etí tẹ dẹ̀ fi ń gbọ́ wá ọlọ́run ò ní jẹ́ kó di láíláí. àmín ya Allah. ọlọ́run wọlé àánú oṣù rọmọdọ́ọ̀nì tá a wà yìí gbogbo retẹ́nì kọ̀ọ̀kan yín tẹ́ ẹ̀ràn kan wájú ọlọ́run ọlọ́run bá wa ṣe fún yín. àmín ya Allah. gbogbo aburú tẹ fẹ́ kọ́lọ́run ọba kó ká la ilaha illallah. àmín. ọlá muhammadu rasulullah. allahu alayhi wa sallam. ẹ̀rí ni ìtẹ̀síwájú lórí ètò wa tá ń bá lọ àlàyé tá ń ṣe nípa al-ibarul mustafadatu min masaib ar-rasul sallallahu alayhi wa sallam fi hayati ash-sharifa fa'tabiru ya ulil abasar tí a ń sọ wípé ní àwọn ìwòye àwọn ìwòye tá a lè ṣàǹfààní ń nípa àwọn àdánwò tọ́lọ́run fi kàn níbùwà Muhammad sallallahu alayhi wa sallam nígbà tá ànábì náà ń ṣẹ̀mí láyé àwa ní kí àwa náà wá wòye sí o gbogbo ẹni tó bá lójú kó náà wòye sí ìwọ tó o bá ní tiẹ̀ pọ̀ pé ní tọ́lọ́wọ́n bá fi kàn ọ́ pọ̀ ìwọ náà wọn tó ṣe wa Muhammad wọn tá a ti ń sọ ọ́ bọ̀ látijọ́ yìí ìwọ tó o bá ní àmì ìwò tọ́lọ́wọ́n bá fi mìíràn wò pọ̀ ìwọ náà kẹ́kọ̀ọ́ wá jókòó kọ́ lára ànábì Muhammad sallallahu alayhi wa sallam kọ́ ohun tójú ànábì wa Muhammad rí kọ́ ọ lè wá lè túra àti ẹ náà lọ́kàn kọ́ ọmọ bí wọn náà ṣe máa lò ó nínú ọ̀ntà níbiwa Muhammad ríbi tá a wá dé àfọwọ́ akúnfani. ìyọkùnmúláwù. yukadhibuhu. yukadhibuhu. ulul alahadi dauman. yukadhibuhu ulul alahadi dauman. yukadhibuhu ulul ilhadi dauman wa hum lamuhu kullal yawmi lauman. àwọn olùlọ ilhad àwọn tán àwọn ẹlẹ́bọ tán ní òsọ́lọ̀ tí wọn ò gbọ́ lọ́n gbọ́ nínú àdánwò tá ànábì tún face challenges tó face lórí pé ó gbèsè ọlọ́run ọba dání tó jẹ́ pé ní ọlọ́run ọba ló ránṣẹ́ ó dẹ̀ gbé iṣẹ́ yẹn ó lọ gbé báwọn jàmá àwọn àlùmọ̀ rẹ̀ pé kí wọ́n tẹ́wọ́ gbà àwọn kódà àwọn tó tún súnmọ́ ànábì muhammed sallallahu alayhi wa sallam nínú àwọn ẹbí ẹ̀ nínú àwọn ìran rẹ̀ àwọn náà tún kọ́ ń takò ànábì tòun irọ́ nípa. luka zibu hu. wọ́n pe wọ́n pa ànábì nírọ́. olú ilẹ̀ ha dídá o mọ́. àwọn atúnjẹ ọmọ lórí pé wọ́n pè é rọ́ nìkan. wàhùn láàmú òhòkùn lálíyà omi la o máa. ojoojúmọ́ bílẹ̀ tí ń mọ́ bílẹ̀ tí ń sun wọ́n tún bú ànábì wọ́n tún máa bú ni wọ́n máa bú ni kò sírú èébú tí wọ́n ò tán kò sí irú gbogbo tó gbé dání wọ́n pè é rọ́mọ lọ́wọ́ wọn ni ẹ mọ́ gbàgbọ́ o ẹ mọ́ gbà fún un ṣèṣù ti àdánwò kẹ́niyẹ. Hmm. tó jẹ́ pé ní ó tó kó yàn gan pé ah, ọlọ́run ṣe bọ́ ọlọ́run mi ń sẹ́ ni ìṣe mọ́ wọn anábì tó gba gbogbo ẹ̀ pé àníṣe iṣẹ́ tọ́lọ́run bá gbé fún ayé àní dẹ́yìn bẹ́ẹ̀ anábì hmm. sì tún ṣe lọ́bọ́lọ́ ti ran. udifa ilayhi alikobun shani'an kama jinuni wa alifadhin fadhi'an kama januni wa alifadhin fadhi'an. udifa ilayya alikobun shani'an àwọn ọkọ̀ bú àwọn alákàbí bú ó kọ tí wọn ò sọ ànábì náà tún pè é gbogbo orúkọ bú láyé pátá iná tó fi ń náà tó fi ń pe ànábì wa Muhammad. alukọ̀bùn ṣàní. wọ́n wàá mọ wá pé ló kọ́ òkúdá ni wèrè ni. kàmájẹnú ni wà alifàdín fàdín. kàmájẹnú ni gẹ́gẹ́ bí wọ́n pe ànábì ń wèrè ìwọ náà tí wọ́n náà gbé sí ọlọ́run ọba dání ṣebí èbú wọn bu ọ́ndì ẹ̀tọ́ tí wàá lọ sí sí ọlọ́mọtọ́ ni ẹ̀yẹ́tì àwọn ẹ̀jẹ̀ mọ́tì ẹ̀ pè mí láàfà gan mọ́ ẹ̀ mọ́ pè mí ní kinní kan wọ́n pè ọbẹ̀ ọ́ọ̀rì àwọn ànábì ọlọ́run náà tó ju tiẹ̀ lọ wọ́n ṣe sùúrù lórí ẹ̀ ni. kàmájánú ni wà á fàdín fàdín. ṣebí náà àwọn ẹlẹ́bọn ashkol kom wọ́n pa àbúnà àbí mohant tí ojú tó jẹ́ ní ashkol kom ṣebí ó ní tó náà fojú ànábì muhammad rí. gbogbo ànábì ṣe sùúrù ní sọ ìwọ tí wọn náà bá gbéṣẹ́ dáwà dání tó o bá jẹ́ àfa ọ́ọ́ di oríṣiríṣi tó o bá ti jó lódodo o tó jẹ́ pé òdodo lọ ń sọ ọ̀ ń sọ tọ́lọ́run ọba fi rán nábì ọ̀ sọ tá nábì wa muhammad sallallahu alayhi wa sallam tó gbé wa ń lo alukurani ń lo ahadith ó ti lọ́ta tó pọ̀ nu hmm. bí wọ́n ti máa sọ àìdáǹpa rẹ nìyẹn wọ́n fún ọ lóríṣiríṣi okọ ṣùgbọ́n wọ́n tó ọmọ pé òdodo lọ gbé dání yẹn lọ níjẹ́kẹsẹ̀ rẹ ó yẹ ìwọ wàá dúró lórí òótọ́ ọ̀rọ̀ yẹn ó sì máa ba lọ bẹ́ẹ̀ bánàbí náà ṣe jẹ́kẹsẹ̀ rẹ ó yẹ nìyẹn. أنه قد شج وجهه الله أكبر وكسرت الأسنة بعد منها sọ́ọ̀tì ẹ̀ mọ̀ ìwọ àfa. Atediri ànáwó kọ́díṣù jàwájẹ́ hàn. Eh, ṣe bí ọ̀rọ̀ lásán wọ́n sọ sí ọ tó ti ní ọkùn kátàlí jáde àbí kìnnìkan ọgbà ni ọlọ́run ló níyẹn ó wáyé ń bẹ̀ anabiwa muhammad sallallahu Alaihi Wasallam Ata'diri Ata'diri atẹ̀dìrí anáwó kọ́díṣù jàwájà. sọ́ọ̀mọ́ ikú ní anabi wọ́n gún ní ojú báyìí níbi ìwà gbangba ojú rẹ̀ sọ́ọ̀mọ́ pọ́n gún lọ́kọ̀ ńbẹ̀. Hmm. nítorí pé ní àìlá ikẹ́lẹ́mẹ́tìlá torí pé a fẹ́ gbé gbólóhùn ọlọ́run bá tóbi a fẹ́ jí sí ọlọ́run wọ́n gún anabi wájú orí. kọ́díṣù jàwájà hàn wákú síra ti lè àti iná tó bá a dùn ní ha. kódà ẹ̀yìn anabi wọ́n tún rún rùbáyà rẹ̀ wọ́n tún rùn lórí pé a fẹ́ jíṣẹ́ tọ́lọ́run torí tó ń gbogbo àdánwò tá nàbí tó fèsì yìí kò tún sọ pé à ń fèsì ọlọ́run lẹ̀ ó tún dúró tì náà ni. wà kò sèrò sí àsìnàtúbà dùnmínà. ọlọ́bì tó yẹ pé ní kò sí oríṣiríṣi àrà tọ́lọ́run ọbọ̀ òfun lágbára àti dá tó jẹ́ pé ní mọ́mẹ́ǹtì yẹn ọlọ́run lè yọ̀ǹda fún pé gbogbo àwọn tí wọ́n fẹ́ dojú ìjà kan kó ní kí gbogbo wọn ó parun kí wọ́n sì máa parun lójú ẹsẹ̀ ọlọ́run fún lágbára bẹ́ẹ̀ ànábì ló lágbára àti lò ó bẹ́ẹ̀ ṣùgbọ́n ó tún ṣe sùúrù náà ni ẹ mélòó mélòó ni agbára gbogbo wọn ànábì àṣẹ kan péré náà ni tí nǹkan tí nǹkan ó sì ṣe gbogbo wọn ṣùgbọ́n ànábì tún ṣe sùúrù pé tọ̀ eléyìí náà kó lè máa jẹ́kọ̀ọ́ fáwọn tí ó máa gbaṣẹ́ lẹ́yìn ẹ̀ tó gbowó tí wọn náà gbéṣẹ́ dáhùn àdá ní máa tó tí ìwọ náà bá rí ẹ̀gbìn kan lójú ọ̀nà pé à ń pèpè sójú ọ̀nà tọlọ́hun ìwọ náà máa rántí irú àwọn ilé tó ṣẹlẹ̀ sáà nàbí ó máa mú mọ́ra bẹ́ẹ̀ ó wá bẹ́ẹ̀ torí oríire tó fẹ́ padà rí lọ́dọ̀ ọlọ́run ìníwọ́n náà fi gbà mọ́ra bẹ́ẹ̀ hẹ́ẹ̀. wà á ní wá olùmọ̀sọ́ ibi láàtún adú. àsọ̀bà ti sẹ̀yìn yìí dárú sólì àsáàdù. àsọ̀bà ti sẹ̀yìn yìí dárú sólì àsáàdù. wà á ní wá olùmọ̀sọ́ ibi. wà á ní wá olùmọ̀sọ́ ibi láàtún adú. ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsíbà àwọn àdánwò téèyàn ò tún lè kà tá a lè sọ̀ǹkà rẹ̀ ló tún wò téèyàn ò lè kà tán ń ló bá anábìwá Muhammad sallallahu alayhi wa sallam tá a lè kà tán mélòó la fẹ́ kà ń bẹ̀ mélòó la fẹ́ sọ gan tó sì jẹ́ pé ní gbogbo ẹ̀ ló tó wòye sí gbogbo ẹ̀ ló láǹfààní nínú téèyàn ó tún máa kẹ́kọ̀ọ́ mẹ́ẹ̀ aha asọba sejida rusuli asaadu wọ saadu asaadu mẹnu hmm. ọgbọ afakun fa ayakumula pé wọ saadu o ti n bá sọ̀rọ̀ yìí pé hmm. wọ́n náà gbọ́ ọ gbà nábì kan bá nábì fún kọ́ ọ sọ ẹ kẹ́kọ̀ọ́ látara bẹ̀ ni táwọn kọ́ mo ti sọ náà yìí pé ní gbogbo nǹkan tí ó ṣe ànábì téèyàn bá ń sọ gbogbo ẹ̀yìn ó sì máa sunkún báyìí ẹ sì máa sunkún wọ̀rùwọ̀rù so kí ló fẹ́ sọ pé ó ṣe ayé tí o sanabi wa muhammad. sallallahu alayhi wa sallam hmm. eh. eh. so kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀. la intu tún ṣe alẹ́ lima butuli ya rasulu. aṣadalẹ̀ ibutila ifama takulu. aṣadalẹ̀ ibutila ifama takulu. sọ pé a ti kọjú sí sanadu à ń bá a sọ̀rọ̀ àbí. ayakumula. mo ṣe kọjú sí wọn náà pé kún fani. ayakumula. àbí. la intu oh, tún ṣe la intu tún ṣe alẹ́ tó lima butuli ya rasul. gbogbo ọtí wọn náà ń wo mi nísìsiyìí tó ń gbọ́ mi tán bá bí ó léèrè pé torí kí náà fi dán nabi wa muhammad sallallahu alayhi wa sallam náà fi dán o ní àdánwò tó tóbi ẹ torí gbogbo èyẹ tẹ́yìn náà bá ń gbogbo ẹ mọ̀ pé ah, kí ló dé kí ló ra ń gbọ́ ọlọ́run kí ló ṣe kí ni ti pọ̀ ṣùgbọ́n tán bá bí ìwọ náà léèrè fáwọn tẹ̀kùlù kí ló fi fún ọ lẹ́sìn kí ló fẹ́ sọ pé n tó fàárẹ̀ aṣadàlẹ̀ ibùtìlá ìfàmọ́ takulu aṣadàlẹ̀ ibùtìlá ìfàmọ́ takulu yàkínà mabutalallahu nabiya liyuhu ziyahu falatutu ilgabiya liyuhu ziyahu falatutu ilgabiya so yakinan in tó dájú ni pé. yakinan fa mabutuli yalawo nabi mabutalawo nabiya ọlọ́run ò fi àdánwò kan ànábì bó ti fi kàn án liyu ziyahu pé àtọ́jú fẹ́ lójú tì í náà kì í ṣe pé nítorí pé ọlọ́run fẹ́ yẹ̀yẹ́ ànábì ní fi ń ṣe gbogbo yẹn fún un kì í ṣe pé ó fẹ́ tì gbogbo ibi tí wọ́n ti lọ dá eh, kíní ràkúnmí gbogbo ìfúnrakúnmí àpòlùkẹ́ ràkúnmí tí wọ́n lọ dá gbogbo ànábì mọ́lẹ̀ tán fẹ́ fi yẹ̀yẹ́ ànábì kì í ṣe pé ọlọ́run bá rí àdánwò yẹn bọ̀ kì í ṣe wípé níbo ọlọ́run fẹ́ fi gbogbo yẹn náà kì í ṣe pé ó fẹ́ fi fànábì ṣẹ̀sìn kọ́ kì í ṣe pé ó fẹ́ fi dójú tì kọ́. lèyókù sí yahoo fàlà tuntun ìlgọbíyà tuntun ìlgọbíyà má tẹ̀lé òkòónú èèyàn tí ó máa fẹ́ sọ bẹ́ẹ̀ hmm. torí àwọn òkòónú mi bẹ́ẹ̀ nínú ayé tí wọ́n sọ kí wọ́n ṣe bẹ́ẹ̀ lánàbì yín ni nǹkan báyìí ṣe lè wá ṣẹlẹ̀ sí sèbá aláǹdí ẹsẹ báyìí lọ́lọ́run ló ránṣẹ́ ni nǹkan báyìí ṣe lè wá ṣẹlẹ̀ sí ọlọ́run ṣe lè wá dàn wò báyìí nǹkan báyìí ṣe lè wá sọ òkòónú láyé tí bá ń sọ bẹ́ẹ̀ kò yé ni hmm ọ̀rọ̀ òye ni ọlọ́run ọba tó mọ̀ọ́mọ̀ fi yẹn ṣe test fan nabi ó ní dì ó ní reason. alam ta alam bi annali ajira yuta yuta ala kodiri ni bala ifa kasharita ala kodiri bala ifa kasharita. alam ta alam alam ta alam bi annali ajira yuta alam ta eh. alam bi annala ajra yu'ta ala qadirin li balai fa kasharta ala qadirin balai fa kasharta. kíní kan ni òye ọ sọmọ ìpè ní ẹ̀san tọ́lọ́run bá máa ń san ẹ̀dá ládá téèyàn tún máa ń gbà lórí pọ́lọ́run fi àdánwò kan bá àdánwò èèyàn bá ti pọ̀ tó ni ládàá rẹ̀ ó sì pọ̀ tó. Allah bádànwó èèyàn bá ti pọ̀ tó ẹni ládàrí ó sì ṣe kí ni a ti ka hadith kan síwájú pé lórí bí àdánwó èèyàn bá ṣe bí bẹ́sì èèyàn bá ṣe pọ̀ tó iná ni yóò ṣe rádànwó tó bó bá ṣe wá rádànwó tó náà ní ládàtọ̀ gbà wájú ọlọ́run bó ṣe pọ̀ tó so ala kọ́dọ̀dì bala fàhákà ṣàtọ̀ méjèèmú kan yẹn wọ́n gbà mú tó gbé tàdánwó nǹkan yẹn wọ́n gbà ládá lórí àdánwó tọ́lọ́run bá fi ń kàn wọ́n tán bá ṣe sùúrù tán dẹ́ gbà fọ́lọ́run bá lórí ẹ̀ èyí ó ládá lórí ẹ̀ ni لكي يبقى النبي وجل أجرا وأعظم من جميع الناس قدرا àṣírí tí wọ́n ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. lìkẹ́ yẹ́bù kan Nabi yò àjálà ajírán. nínú gbogbo àwọn ànábì ọlọ́run pátá tọ́lọ̀ ọba gbogbo ẹ̀dá tọ́lọ̀ ọba pátá in tó fà á tàdánwò ànábì fi pọ̀ jù wọ́n yé tó fẹ́ ká tó fẹ́ kọ́ erí bẹ́ẹ̀ nìyẹn o ó ní wípé ní kánábì ò lè remain lẹ́yìn tó jẹ́ pé ní ládàá rẹ̀ ó pọ̀ jù wájú ọlọ́run hmm. ọ̀gbọ́n afàkúnfà ni. wàá dọ̀mọ̀ mi ń jẹ̀mí iná ẹ̀sìn kọ́dẹ́ra. kó ń díwọ̀n anábì ó tún lè pọ̀ jù lọ́dọ̀ ọlọ́run kó má sí èèyàn kan tí ó ní ládàá ju anábì lọ́wájú ọlọ́run lọ́lọ́run bá fi fún wọlé ìdánwò. Hmm. pé bá dánwò yín bá ti pọ̀ tó ilẹ̀ sán tí màá san yín ó pọ̀ tó ṣe bọ́ ní àyà kúrò níta kà pé wọ́n bá ṣeré sọ́bìrì. bá ṣeré ń sọ́bìrì náà alábìnà ìdá asọ́bàtìhùn mùsíbàtún eh. kọlu iná lílá ìwà iná ilẹ̀ ìhìrọ̀jìun. láyìíká aleyhim sọ̀làwátú mi rọ̀bìhim wàràhìmà. láyìíká aleyhim sọ̀làwátú láyìí mi rọ̀bìhim. wàràhìmà. wàràhìmà tún. sọ wípé ní ìkẹ́ni ìkẹ́ni sọ torí kó mọ àṣírí tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìyẹn fún ọtí ò bá torí kó má jẹ́ pé ẹnìkan yóò wá tún ní ládájú ànábì lọ ń ló jẹ́ kójú ànábì rí oríṣiríṣi síwọ́n náà wá lè ṣe sùúrù lórí àdánwò tọ́ka nípa ọba mọ ẹ̀san tí ń bẹ lórí rẹ̀ ní bọ́ọ̀lù ọ̀hún ṣe mọ̀ọ́mọ̀ febi pọ́n kì í ṣe pọ́ọ̀lù ọ̀bọ òrí ẹ̀ ó mọ̀ọ́mọ̀ febi pọ́n ni bó ṣe wá febi pọ́n tí wọ́n bá wá ṣe sùúrù lórí ebi tó fi pọ́n tó ṣe sùúrù lórí rẹ̀ tó sì wárán lọ́wọ́ ọlọ́run yóò wá fún ládá lórí ẹ̀ ọlọ́run wá san lẹ́san pé ẹ fún ládá bó ṣe fà àìsàn kan bí ó ṣe jẹ́ ọkọ̀ orówó náà bó ti jẹ́ bóyá ó ti ń fi àwọn àdánwò kọ̀ọ̀kan tó rò ó pé tiẹ̀ pọ̀ jù nú ayé bí ṣe fi ń kọ̀hún tó o bá ń ṣe sùúrù lórí ẹ̀ ọlọ́run fẹ́ fi fún ọ ńlá dání àti yanjú èyí tó jẹ́ pé ní èèyàn fi máa rí dẹ̀ra àti tó jẹ́ pé ní èèyàn ń jẹ̀yà ẹ̀ṣẹ̀ tó ṣe àti yanjú yẹn ní àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa tó kọjá so ṣùgbọ́n àṣírí ti ń bẹ́ẹ̀ bí tànàbì ilẹ̀ gbọ̀n mọ̀sọ̀ ibùn fàbíà bùtàláwù eh. bàdéhùn lè ka òní kọ́líkùnà líláwù. so reason nìyẹn àtàtì ùmọ̀sọ̀ ibùn. atati ùmọ̀sọ̀ ibùn fàbíà bùtàláwù. tí oríṣiríṣi àdánwò fi wá bá nẹ́bùwà Muhammad fàbí habetaláwù. so pẹ̀lú yẹn náà lọ́lọ́run wá fi wá dá nàbí òkè à afẹ́ ah, fi fún wọn ládàá nìyẹn ni a sì fẹ́ kẹ́ nìkan kan nú àwọn èèyàn kó ju ọ lọ lẹ́sàn-án wájú àwọn ọlọ́run bàdéhùn lè ka òní kọ́líkùnà líláwù. wa bàdí ilkod kọ̀ọ̀lẹ́kùnà alìlà in tó fi dá ànábì wò olúwa wa in tó fi dá ànábì wò nánu. bìbìlì baliwa tafa tọrọ ti kulubu. la ilaha illallah. biha idan tadọ alati zunubu. so kíní kan tá a fẹ́ kẹ́ ẹ dìmú ni ẹ gbọ́ àfàkùn fani gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa tọ́lọ́run ọba ń fa àdánwò ọlọ́run fi àdánwò kàn án lọ́wọ́lọ́wọ́ báyìí kò sí ẹni tọ́lọ́run ọba yìí dánwò so èyí tó bá kàn ọ́ lọ́wọ́ báyìí bídìlì bálùwà pẹ̀lú àwọn àdánwò tá a wá lọ́lọ́run fi kàn níbi wa Muhammad. tàfà tọrọ ti kulubu. àwọn ọkàn ó wà broken. Hmm. ọ̀gbọ́ ọkàn wọn àṣẹ kí ni. ó wà broken. wọ́n ní ó break heart ẹ̀ ó break heart ẹ̀ so àwọn àdánwò yẹn ó break heart níbi wa Muhammad náà. Allahu alayhi wa sallam. ṣùgbọ́n àbí dúró digbí ọ̀gbọ́ so kò sí bí ẹni àdánwò àmìwò kankan ó ṣe báyàn tí ọkàn broken tí ò ní fọ́ tàfà tọrọ ti kùlù. bù. àwọn ọkàn fọ́pẹ́ gbogbo lè ṣe ronú sí yẹn tọkàn ò ní fọ́pẹ́ tí bànújẹ́ ò ní wọbẹ̀. so bá dánwò ṣe wá jẹ́ tí máa fọ́ni lọ́kàn pẹ́ tí máa bírèkì àti èèyàn. bẹ́ẹ̀ àìdán ntàdọ́ aláti ìdùnnú bù. so pẹ̀lú àwọn àdánwò yẹn náà bákan náà tàdọ́ aláti ìdùnnú àwọn ẹ̀ṣẹ̀ tíyàn bá ń dáná ilé fi máa lẹ lọ́nà òfin máa parẹ́ fún yàn pé ó dáa torí àdánwò tá a fi kàn ẹ̀ ilé rẹ fún un torí àdánwò ìta àfikàn ẹ bá fi nù ẹ ṣe eléyìí ọlọ́run wa tún máa ṣe bẹ́ẹ̀ fún yẹn ẹ máa ń dúró fún nù. sọdíkì kun aniduniya fatina wàlá tamikus alalibali wa hazina sọdíkì ìwọ ọ̀rẹ́ mi tí mò ń bá sọ̀rọ̀ yìí. kun aniduniya fatina. ìwọ ọmọ ìyá mi tí mò ń bá sọ̀rọ̀ yìí ìwọ tó ń wò mí lásìkò yìí tó ń gbọ́ mi lásìkò yìí gbogbo bí kíbi àyíkáyè tó bá àtọ́ ti ń gbọ́ mi sọ̀díkì. sọ̀díkì kun eh. aniduniya fatina. sọkún fatina aniduniya nípa ayé tá à ń lò yìí ayé tó lọ́wọ́ bá ti dá wa sí tó yẹ pé ọba ara rẹ̀ ń bẹ̀ kò sọ́gbọ́n tó fẹ́ dá sí ọtí bara rẹ̀ ń bẹ̀ wọ́n ni wọ́n gbọ́n kọ́ gbọ́n kọ́ ọmọ bá ti lo ayé má jẹ́ kí oore olóore kó máa yán ọ lójú gbàǹtọ́ lọ́wọ́ bá bá ṣe fún ọkọ̀ yọnu sí i ìwọ lọ ìyẹn lọ fi máa fi ìfọ̀kànbalẹ̀ lu ayé rẹ ọdẹ òde kan wọ́n spray owó wọ́n spray owó ọlọ́wọ́ bò dẹ̀ kẹwọ́ débẹ̀ ìwọ gba tiẹ̀ ó gba kádàá tiẹ̀ dédé tọ́lọ́wọ́ bá ṣe fún wọn náà ìwọ náà máa dúpẹ́ lórí ẹ̀ sọrí gàrí tó ń mu ìjọ tó bá ti ráwọn tí ń jẹ ṣàwámà tí wọ́n ń jẹ kínní gàrí yẹn ó mu tiẹ̀ tó tún wá sí alhamdulillah so ìyẹn gbọ́n pa ayé nìyẹn ó wàá máa fìbẹ́ lọ́wọ́n bá kún so situation yẹn yóò wá padà wá change sísẹ́ yìí kẹ́ níwọ̀n náà wàá máa sọ kí ah, ah torí pọ́nà ò ti wá sí ọbí lágbájá Ah, ayé tiẹ̀ wá dá no má ro bẹ́ẹ̀ tó o bá ti ro bẹ́ẹ̀ o tẹ́ra rẹ nìyẹn. ani duniya fatina. o ṣeun. wàlá tamukus alálìbàlíwá hazina. sọlá tamukus alálìbàlíwá hazina wọ́n tún wá jókòó lórí àwọn àdánwò tó bọ́ lẹ́yìn tí wàá máa banújẹ́ gbogbo gbà ọwọ́ kárí bọnú ọwọ́ ajáde kò lé mọ́ ọwọ́ ń ronú àárọ̀ ó ronú ọ̀sán ó ronú alẹ́ ó ronú wọ́n kàn fi ronú para rẹ lásán. Hmm. tó o bá dẹ̀ kú ọkú lórí ite aláyé òtún máa ṣayé lọ ayé òtún máa jáyé ìwọ náà wà wọn tó ti kú látijọ́ ìnáà àwọn tán ti lọ sáyé wàá jáyé mọ́ torí pé àwọn kú so tí wọn náà bá fìrònú para rẹ tó ṣera rẹ léṣe ayé ó tún máa jáyé kò sí nǹkan kan gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ti ṣera rẹ lóṣè tó ti para rẹ nítìtorí ìbànújẹ́ depression tó wọ̀ àdánwò tọ́lọ́run bá fi kàn ó wá para rẹ̀ dákun lájọ tó ti para rẹ̀ sáyé wàá jáyé mọ́ ọkọ àtìyàwó wọn ò sún mọ́ra wọn mọ́ bàbá àtọmọ wọn ò jọ ṣe mọ́ ayé tó ń kọ́ntínú ní so ìwọ ni ọmọ para rẹ̀ pàṣẹ sùúrù lórí ẹ̀ gbogbo tí léwu fún mi tó ọlọ́wọ́ bó fọ́n sùúrù ọlọ́wọ́ bó fọ́n sùúrù ọlọ́wọ́ bó fọ́n sùúrù yóò sì yọ kó nú àdánwò àtẹnìkọ̀ kan wa náà. ìdásítàdàzọ́lá mú àṣọ ìfàṣíbẹ̀ fàáwọ̀ṣàkà àyàkú náà ṣubú hayúfúṣẹ́ fàáhùṣàkà àyàkúnà sóbùhù yóò fọ́sẹ̀. mẹ́sẹ̀jì táà ní pàṣẹ farabalẹ̀ wá wí báyìí ìdáṣítàdà ظلام أصاح فاصبر فأوشك أن يكون الصبح يسفر فأوشك أن يكون الصبح يسفر ìdàṣtàdàdọ́làmù àṣọ ìfàṣọbẹ̀rẹ̀. ìwọ ọ̀rẹ́ mi ìdàṣtàdàdọ́làmù tó sunkún tó bá sú biribiri ọ̀gbọ́ tó kúnkùn tó bá sú biribiri ìwọ ọ̀rẹ́ mi ṣe sùúrù ṣe sùúrù lásìkò ìgbà tí ó sú birubiru ṣe sùúrù ìwọ sá máa ṣe sùúrù máa mú mára máa mú mára hàn ìdásítàdà zọlá mọ́ àṣọ ìfàṣibẹ̀rẹ̀ fa àwòṣàkà àyẹ̀kú náà ṣòbò yusufi. àwòṣàkà àyẹ̀kú náà ṣòbò yusufi ó ti súnmọ́ àsùnbà àti dé tán àlìfájà àdí ti dé tán ilẹ̀ ti mọ́ tán hmm. ilẹ̀ ń bọ̀ wá mọ̀ so wàá padà kú ònú òkùnkùn yẹn tó bọ́ sínú mọ́lẹ̀ so àdánwò tó wà nú ẹ̀ tí ń bọ́ fínra lónìí ṣe sùúrù ìwòsàn ti dé tán àìsàn ti ń ṣe ọ̀yàn ìwòsàn ti dé tán àìní tí ń bọ́ fúnra yẹn níní ti dé tán àìbẹ́gbẹ́ pé tí ń bọ́ fúnra yẹn ó ti bẹ́gbẹ́ pé tán tó bá ṣe sùúrù. ṣáka ìyàkùn náà sùn òbúrò sí fẹ́rẹ́. ìjọba lọ́wọ́ nìyẹn tó bá wá ṣe sùúrù ìmọ́lẹ̀ ó padà dé àárọ̀ ó padà dé òun ó padà tàn sáyé ṣe sùúrù ni. lọ́wọ́. látàkì fúru ìdààmú ọ̀sìnbù tàbí ayé yìí náà ibà tí ń sàlámà ọ̀sìnbù tàbí ayé yìí náà ibà tí ń sàlámà. ìwọ́n àmì tí wọ́n ń bá ọ sọ̀rọ̀ ọ̀nà òbá mójútó ọ. àǹkà lọ́wọ́ látàkì fúru ìdààmú. má torí àdánwò tó bọ́ ọ sọ́ra rẹ di kèfèrí má torí àdánwò tó bọ́ ọ sọ́ra rẹ dẹlẹ́bọ má torí àdánwò tó bọ́ sọ́pọ̀ ṣètò ọlọ́run ọba mọ́ má ṣe kẹfẹ́ nítorí ẹ̀ ẹ̀hẹ́. látàkì fún ìdámà òṣìbù tàbí àì yìnà ìbàtì sàlámà òṣìbù tàbí àì yìnà ìbàtì sàlámà. èyí ò wúwo àdánwò tó léwu kí wọ́n fi kàn án tó bá ti débọ̀ má di ẹlẹ́bọ̀ nítorí ẹ o má di kẹfẹ́ nítorí ẹ o má sọ́pọ̀ ṣètò ọlọ́run mọ́ nítorí ẹ o ibi tó ọlọ́ọ̀ fẹ́ lọ náà bí wọ́n lè rí àwọn náà ràdánwò tiwọn o ibi tó fẹ́ sá lọ tó fi lọ́ọ̀sì islam mọ́ àwọn náà ń kan tiwọn olúkálukú ní kan tiẹ̀ o so mọ́ àtúntò rẹ̀ di kèfèrí o. àléyíká bihamdirọ́ bíkà kùlàhíní. kùlàhálín. kùlàhálín. àléyíká. àléyíká bihamdirọ́ bíkà kùlàhálín. o aláṣubùlé dọ́lálé wàlá takùnrùd aláṣubùlé dọ́lálé. alayka bihamdi rabbika kulli hal gbogbo òṣèṣì tó bá bára rẹ gbogbo condition tó bá bára rẹ gbogbo situation tó bá bára rẹ máa sọ pé alhamdulillah alhamdulillah alhamdulillah ala kulli hal lórí gbogbo condition sísè tó bá bára rẹ sáà máa dúpẹ́ fọlọ́n. wàlá takùnrùd aláṣubùlé dọ́lálé. má jókòó sójú ọ̀nà àánú àwọn ojú ọ̀nà àánú tó wà máa ṣe àìmọ́re sọ́lọ̀ má jókòó síbẹ̀ má jẹ́ kíyẹn má jẹ́ kíyẹn ó kó ọ̀n papá mọ́ra hmm. tó máa jẹ́ kí alihamudulilayi tó máa jáde lẹ́nu ẹni ìyẹn ni solution. wàlá tasakat lima yakudin hakimu eh. fa inna allaha bil akhafa alimu. wàlá tasakat má sì ṣe máa bínú lima yakudin hakimu ntí ọlọ́wọ́ ọba tó yẹ kó ń lọ gbẹ́jù tó mọ̀ ọ́ tó mọ̀ mí ò ló dá mi òun ló dá ọ ó mọ gbogbo ohun tí ó ṣe wá ó mọ gbogbo ẹ̀ so tó bá ti wá dájọ́ kan má bínú sí kéèyàn wà ń bínú sọ́lọ̀ hmm. sọ́lọ̀ ṣe bínú sí ni. fàyínà lọ́hà bílẹ̀ àkàfà àlímọ́. pé kí nǹkan wá sọ pé ní ah, tọ́lọ́run bàbá tó bá faburú sí òun báyìí ọlọ́run bá ló sọ́ọ̀tì ah, kí ló kan ọlọ́run kò sí tó kan ọlọ́run ó ti dá àwọn tó jù ọ lọ so ìwọ lọ ní bínú sọ́lọ́run lórí tó bá ṣe ọ̀tún dúpẹ́ fún ni torí pé ní bilakhfa alimu in tó pamọ́ tí wọ́n ò ríhun ọlọ́run ọba ló mọ̀ ọ́n so òun wá ló mọ̀ ọ́n tó wá yí lásìkò gbọ́n ló fi kàn ọ́n ṣe sùúrù lórí ẹ̀. wàlá tadiri jazal mu butalina. wàlá o tẹ̀dẹ̀rí jazal mu butalina. wàlá tadiri jazal alimu butale ina la sọ̀rọ̀ lin ibuti lawulade kazena la sọ̀rọ̀ lin ibuti lawulade kazena. wọ́n láwọn tẹ́dẹ̀rì kánikọ́ ọba mọ̀ ni jaza alimu butale ina ẹ̀san tí ń bẹ fún àwọn tọ́lọ́wọ́ bá fàdánwò kàn. alimu butale ina. Ah, àwọn tí Ọlọ́run bá fàdánwò kàn tó bá mọ ẹ̀san tí ń bẹ fún wọn ni. Dada lasọ́rọ̀ ní ibùtìlá wùládé kazeyina. àdánwò tọ́lá ọba fi máa kan ní ọ̀sọ́ ni ìbá jẹ́ lọ́dọ̀ rẹ ọmọ hmm. rí gẹ́gẹ́ bí ni pé ah oh, you, want more ó tún máa fẹ́ you want more torí ọ̀ rí i pé ah, ní ọ̀sọ́ ni kánípọ̀ bá mọ ẹ̀sán ti ń bẹ final mara a yudiriku bil balayi e. makanan aliyan hasibar rọdọ yìí fa inna almar'a torí pé ọmọ nìyàn yudriku bil bala'i. yudriku bil bala'i. ipò tó ga anábì ló jẹ́ oyé wa bẹ́ẹ̀ o pé àwọn ọgbọ̀n kan wà tó yẹ pé ní naturally ọ̀ lè débẹ̀ ṣùgbọ́n pẹ̀lú àdánwò tọ́lọ́run bá fi kan ló sì ní kọ́ débẹ̀ kí dárọ́jà ló débẹ̀. Hmm. makanan aliyan hasibaridoi. bọ́ ọ bá ṣe yọnu sí àdánwò tọ́lọ́run fi kan òun tó ìní àyèrè ó sì ga tó ebe wọn pẹ̀lẹ́ kan níbi ètò alhamdi kí ló fa tọ́lọ́n fi ní kí wọ́n kọ́ bẹ́tù làhámdì fún yàn ṣe bẹ́rú tọ́lọ́n ọba dánwò tó fọmọ dánwò tó sì tún dúpẹ́ fọlọ́n lórí rẹ̀ ọlọ́run ẹ̀ ọ sì tún dúpẹ́ ọgbà àdánwò tẹ́mi ọlọ́run wa fi kàn ọ sì dúpẹ́ lórí ọlọ́run ẹ bá ń kọ́lé kan fún un lálìjánnà ẹ wá pé lé òní bẹ́tù làhámdì pé lé ọpẹ́ so bí ìwọ náà ipò tó lérò pọ̀ ọ lè dé tó o bá ṣe sùúrù lórí àdánwò tọ́lọ́run ọba fi kàn ipò rẹ̀ ó dẹ̀ tún ga bẹ́ẹ̀ lọ́jọ́ gbin dàlùkìyà yóò tún ga. màkà náà ní àlè yàn. ẹ̀sán tó lọ́wọ́ fi ń sẹ́ńtó ọlọ́run kódà ó rí gẹ́gẹ́ bí ọ̀sọ́ ni pé kí kọ́lọ́run bọ́bà ṣùgbọ́n lórí bàbá ti yọnu sí ni o kì í ṣe pé ẹni tí wọ́n ń bínú sọ́lọ̀ lórí ọlọ́run bó wo ó fẹ́ fi wo ìgbàgbọ́ rẹ ó fẹ́ fi wo reaction rẹ reaction yẹn gẹ́gẹ́ lọ́lọ́run bá nídìí ní moment tó dán wò kọ́lọ́run kódà kan kó má fà dánwò wá àmín èyí tí ju agbára wa lọ kọ́lọ́run má fi kàn wá á dá àdánwò ala adina libala iwukai ya tujiza eh. fa in tasibir fa inna kala statuhuza. so lórí ala adina libala ala adina libala iwukai ya tujiza lórí ètò kéré jù nù àdánwò iwukai ya tujiza ìwọ ọmọ ìyá mi kò sí bàdánwò ṣe lè kéré tó ńlá náà sọ pé ní kódà tó fi jẹ́ lórí ẹ̀gún yìí ṣàkóha ẹ̀gún tó bá gúnyàn báyìí tó bá gúnyàn lọ́wọ́ prick àbí kílẹ̀ ń pè hmm. so tó bá gúnyàn lọ́wọ́ báyìí ọlọ́run bó sì tún sẹ́yìn lẹ́sàn lórí pẹ́ẹ́gùn gúnyàn lọ́wọ́ sọ pé tó tún kéré jù náà àwọn kinní nìyẹn so kọ́ wá tún wá wo àwọn míì tó tún wá lágbára jù bẹ́ẹ̀ náà ọlọ́run máa sàn yẹn lẹ́sàn so lórí àwọn àdánwò tó náà wá bá dẹ̀ fi kàn yẹn tó bá ṣe sùúrù fa lásìtà tó xọ̀zà ẹ lásìtà mú xọ̀zà ọlọ́run ò ní dójú tì ọ lórí ẹ kò ní yẹ̀yẹ́ lórí ẹ ọlọ́run ò ní yẹ̀yẹ́ wàá tún padà gbayì lórí ẹ ni فإنا لمرى لله فاعلم إليه غدا سنرجع صاحب فهم فإليه غدا سنرجع صاحب فهم فإنا dájúdájú àwa لمرى لله فاعلم ọlọ́run ló ní wá iná líláì nánu ọtí ni iná líláì àwa ó líláì tọ́lọ́ ní wá kò sí iyèméjì bẹ́ẹ̀ fáàlà lọ jẹ́ kí n ó mọ ọkọ ọmọ yẹn dájú jó yí ọbẹ̀ ẹ̀hẹ́. ilé yìí gàdán. ilé yìí ọ̀dọ̀ ọlọ́run náà sì rèé gàdán tó bá tún di lọ́la. sanari jihun sọ ìfàfọ́ àmú. ọ̀dọ̀ rẹ̀ láwọn tó padà sí. so ìwọ ọmọ ìyá mi gbóyè iye ìwọ ọ̀rẹ́ mi ilé ìgàdá ǹsànàríjì ọ̀sọ́ ìfàfà. gbọ́ yẹn yẹ ọ̀ní ní problem so ọlọ́run ti fàdánwò kan ọ̀dọ́ ẹ̀ náà lọ padà sí olóṣì ní ó sùúrù lórí àdánwò ó tún ní ọmọ wa ràn lọ́wọ́ lórí àdánwò hmm. pẹ̀lú ìrun àti sùúrù so ọba tó ti fún ọ náà ló ti fún solution. lè dá fún ìmùsìn bá ti ń fàdé ọ̀hún mojí bá a. فما يدع المجيب فلن يخيب لدفع مصيبة لدفع مصيبة wọ́n máa gbọ́ solution wa rè láti ti àdánwò tó bá bọ̀ láti tì í dànù fadi ilmujiba ọlọ́ọ̀bá tí máa ń jẹ́ pé ẹ̀dá ni kò pè. Mhm. fama ń yẹ̀dẹ̀ ilmujiba falan yakhib. fama ń yẹ̀dẹ̀ ilmujiba ẹni tó bá ti wá pé ọlọ́ọ̀bá tí máa ń jẹ́ pé ẹni o falan yakhib láíláí wẹni bí ò ní pòfo kò ní pòfo. فلا يخفى عن المولى خفي فإن الله للأحياء غني. bọ́mọ̀ pé فلا يخفى kò pamọ́ عن المولى خفي gbogbo nǹkan tó léwu bó sì léwu kó pamọ́ tó kó gbéra ẹ̀ tó láyé kò pamọ́ fọlọ́hún. فإن الله للأحياء غني. torí pé ní ọlọ́run ọba gbogbo ẹ̀dá tó dá sáyé gbogbo alẹ̀ ìtísẹ̀mí láyé ọba tó rọrọ̀ ni yóò sì máa rọ̀ wá lọ́rọ̀ rọ̀rọ̀ yóò rọ̀ wá lọ́rọ̀ so gbogbo ohun tó lè fi ti àdánwò yẹn dànù fún ọ gbogbo ohun tó lè fi rẹ̀ ọ́ lẹ́kún ní bẹ lọ́dọ̀ rẹ̀ so tọ́wọ́ àti wọn bínú sẹ́yìn tí ó rẹ̀ ọ́ lẹ́kún bó ló ṣe fẹ́ rẹ̀ ọ́ lẹ́kún mọ́ so ọlọ́nìkan ló lè rẹ̀ ọ́ lẹ́kún so ọ̀ wá ní bínú sí ọ yọnu sí tọ́wọ́ àti wọn yọnu sí yóò wá padà rẹ̀ ọ́ lẹ́kún torí pé nǹkan níyù ni. aleha alal aleha aladu'a iwala takasal eh. wa an arishi tadọrùn la tanazal farabalẹ̀ wí báyìí pé àlẹ́ ha àìlá dọ̀ẹ́ ìwàlà takasálẹ̀ wà á ní àrìnṣì tàdọ̀rù ìlà tànàzálẹ̀. àlẹ́ ha àìlá dọ̀ẹ́ ìwàlà ṣeun wà á ní àrèṣe tàdọ̀rún ilà tanazal. aleha ala du'a. aleha ala du'a. aleha ala du'a yìí wọ́n kókó lórí àdúrà. wàlá takasal. má rojú jákàdúrà rẹ ó pọ̀ má rojú má rojú má rojú má rojú má jòrò ojú ó mú ọ mm. wa an arishin tadọrun ila tanazal. Hey. Eh wà á ní àríṣe ìtàdọ̀ ruin látànázàl. ìtumọ̀ ẹ pé ní látànázàl má sọ̀kalẹ̀ àní àríṣe kúrò lórí àga àláràṣe àtàdọ̀ ruin máa farara rẹ̀ fọlọ́n ìtumọ̀ ẹ pé ní máa farara rẹ̀ fọlọ́n mẹ́jọ sú ọ mẹ́jọ sú ọ gbogbo ògbà máa bẹ lọ́hùn àdánwò bọ máa bẹ lọ́hùn àdánwò bọ máa bẹ lọ́hùn mójútó tẹ́ńpẹ́lẹ́ máa máa bẹ́ẹ̀ torí náà ló lè dán ọ ẹni tó bá sì ń pè é kò ní dójú tì í so mọ́jọ́ sú ọmọ fara rẹ̀ lọ sọ́dọ̀ ọlọ́run gbogbo ìgbà ẹ àti sọ pé àlè kan tán lẹ́ẹ̀kan náà. ẹ̀yà kún un là. ibi ìlà tún dúró sí fún ọjọ́ tòní a tún máa tẹ̀síwájú lórí ẹ̀ tó bíi pé àwọn àdúrà tá a tún máa ṣe tádánwò bá tún kàn wá tọ́lọ́run bá fi dán wa gbogbo ẹ̀ náà là á mú wa fún wa pẹ̀lú ògo tọ́lọ́run inshallah ní next program wa kọ́lọ́run bá kó dàkún kó sọ ẹnì kọ̀ọ̀kan wa jùgbọ́n náà lọ gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lẹ́ẹ̀kan sí ọlọ́run nífa burú ṣe yín o ojú tẹ́ fi wò wá ò ní etí tẹ́ fi ń gbọ́ wa ọlọ́run ní jẹ́ kó di àdánwò burúkú ọlọ́run ní jẹ́ kó sọ̀kalẹ̀ sọ́dẹ̀ yín ọlọ́run mọ̀ bá a ṣàlékún azìkì àlékún dáadáa ọlọ́run mọ̀ bá a ṣe yín ọ̀là la hawla wala quwwata subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi